orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ìdùnnú àtayọ̀ ló máa ń jẹ́ fún mi nígbà táwọn èèyàn bá pè mí àwọn tí wọ́n mọ rírì agbára tó lódùmarè fi sáré wí àtẹ̀bù àwọn tí wọ́n ti kọ iṣẹ́ tí mo fi síta sílẹ̀ tí wọ́n sì ti lọ ṣe àwọn tí wọ́n ti pè mí lọ́pọ̀ ọgbà wípé àwọn dúpẹ́ lọ́wọ́ olódùmarè fún fífi iṣẹ́ ìsíta torí àwọn ṣe olódùmarè sì ní orí bẹ́ẹ̀ èmi náà fàkókò ìdúpẹ́ torí pé tẹ́ ẹ̀ bá wù ń kọ́ tẹ́ ẹ̀ bá ṣe ń kọ́ bó o láṣẹ tún mọ pé olódùmarè fi nǹkan lẹ̀ fún àwọn bàbá wa tó ní kí àwọn bàbá náà fi lẹ̀ fún wa ká mọ̀ ṣe káfi gbégbèsè ayé ayọ̀ torí náà ẹ má dúró yín máa ń jẹ́ ẹ̀dọ̀kàn fún mi nígbà tọ́pọ̀ bá ní àwọn ti ní oríṣiríṣi ìrírí òun ò gbìyànjú mọ́ má ṣe bẹ́ẹ̀ ó ní ìrírí nítorí pé ọlọ́run ọ̀dáwò èèyàn bákan náà ó ní làkọjá kan tàbó míì torí pé Ọlọ́run dá àwọn èèyàn bákan náà ṣùgbọ́n tó o bá dúró wàá padà débi ayọ̀ tó o bá dúró wàá padà débi ògo tó o bá dúró wàá padà dúpẹ́ pé a ah, Olódùmarè mo mọ̀ dúpẹ́ sí ayé mi náà ló ti wá sọ di dáadáa báyìí ojú òní tì wá àdó àwọn ọmọ gbà a sì ní ṣìṣe o iṣẹ́ tí mo fẹ́ fi síta mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ torí pé ìṣẹ́gun ọ̀tá ni àṣẹ nínú ayé tá a wà yìí <laughs> tí ìbá sọ òtítọ́ fún wa ẹni bá ní pé òun ò tẹ́rù déédéé tó fẹ́ fi tán náà ló mú ni ẹni bá ní òsì ayé wọn ò tí ì fìdá hàn ni ẹni bá ní òsì ṣe èèyàn ẹ̀sọ́ fẹ́ níbẹ̀ wípé kò tí ì mọ tán pè láyé ni ayé ò ní fìdá hàn wá ayé ò ní dà wá láàmú ayé ò ní dọ̀nà wa rú ìdí tí mo fẹ́ fi síta rèé ẹlòmínú ayé tó wà yìí kò sí ń tọ́ dáwọ́lé tó yọrí sí rere ẹlòmínú ayé tá a wà yìí kò sí ń tọ́ gbọ́wọ́lé báyìí tó lè sọ pé òun sọ̀rọ̀ ìdùnná àbò ń dúpẹ́ ayọ̀ lórí ẹ̀ gbogbo tí bá ti ń ṣe báyìí yóò máa jalulẹ̀ ni bó dáwọ́lé lè kò ní lè parí tí àwọn ìdákulẹ̀ ò bọ́ táwọn kan tí ò fọkàn sí ò wọlé bó bá pinnu àti ṣe rere nígbà tí ìbá tàkókò àwọn nǹkan tí ò lérí tí ò tí ò retí àwọn nǹkan tí ò ronú tí ò ti jálù gbogbo sì dàrú. ń ṣẹlẹ̀ sọ́kọ̀ èèyàn látara àwọn tí a bínú ẹni látara àwọn abínú ẹni ẹlòmíràn wàrà ẹni fi ń ṣe rẹ o ṣùgbọ́n ìtàwọn abínú ẹni náà ń fà ló báyé bá fẹ́ múni tán wọn á ní kékeré ẹjọ́ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ àní fọwọ́ ara wa ṣe ra wa torí ìdílé yìí tí mo fi wá ń sọ fún wa wípé ẹ má jẹ́ awora wa níran ẹ já gbìyànjú àwọn iṣẹ́ tí mo bá fi síta yóò ṣiṣẹ́ pẹ̀lú àgbàgbọ́ ìgbàgbọ́ nínú ọkàn àyà wa pé nǹkan tá a fẹ́ lò yìí bẹ́ẹ̀ ni ó rí yóò sì rí bẹ́ẹ̀ fún wa tí ò bá ní rí ẹ pé mo ti ṣàwọn iṣẹ́ yìí mi ní fi síta torí pé owó láfi lọ ra tá a fẹ́ ṣe torí náà ẹ lọ gbìyànjú rẹ bí ẹnikẹ́ni tó bá jẹ́ pé àwọn ọ̀tá òjò ọ̀rọ̀ náà lọ tí wọ́n jẹ́ pé àṣetì àmúbọ̀ àfàtó ìdààmú náà fi ń dọ̀ láàmú lórí ohunkóhun àà iṣẹ́ nì lọ ṣe ìwọ náà rí i pé ó rí ìṣẹ́gun tọ́bajọ́ ọmọ rẹ wọ́n ń dà láàmú ṣiṣẹ́ ìfún tọ́bajọ́ ọkọ rẹ wọ́n ń dà láàmú ṣiṣẹ́ ìfún tọ́bajẹ́wọ́ gangan náà yé ń dà láàmú ṣiṣẹ́ ìfún kọ́ wá wo títóbi olódùmarè bí ó sì jẹ́rìí ara rẹ̀ fún ìṣẹ́gun àti ọ̀nà àbáyọ nínú ayé rẹ̀. bó ṣe lọ òní mo fẹ́ ṣàlàyé fún wa rẹ̀ á wá orí àparò ẹyọkan èyí àparò orí rẹ̀ ẹyọkan á wá òkété kan lára òkété yìí á pa òkété yẹn kò ní tóbi jù kékeré náà ni á pa á gé orí òkété yẹn yọ wà lẹ ẹsẹ̀ òkété kìí ṣe láti ibi tan ara rẹ̀ ẹsẹ̀ lásán kò ní mọ́wọ́ tán mọ́ o tiwájú á kó sọ́tọ̀ àbá ti rú rẹ̀ á wà mú àṣẹ ìrù kì í ṣe gbogbo orú rẹ̀ àṣẹ bí ìrù lókè ágùn náà sọ̀tọ̀ ṣe ń gbà mí bọ̀ lẹ́yìn yìí á wà ìsáwòrú á wà egungun egungun ajá tí egungun tájá bá jẹkù tí ò jẹ mọ́ á náà díẹ̀ á wà àyè á wà asọ̀fòfòdíẹ̀ èsobòmùbòmù ìwé àjíọ̀bàlẹ̀ ìwé ẹ̀gẹ̀lẹ̀ àti ẹ̀fọ́ yanrìn ẹ wá máa gbọ́ tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí a kó ẹ̀fọ́ yanrìn a kó tẹ́lẹ̀ àpẹ́ lẹ́yìn ìgbà tí a wà lọ já a já Ese mẹ́rẹ̀ẹ̀rin òkété yìí a wá ọ̀nà á kìbọ̀nù ẹ̀ lẹ́yìn tún wá èso bòmbòmù kejì orí òkété yìí á kìbọ̀nù ẹ̀ bàbá tí ń bọ̀ láàmú òdinú apẹnu ọ̀ ẹlẹ́ẹ̀kẹta tún já bòmbòmù àṣẹ yìí ẹ̀ wà mú orí àti èrù àti fi bọnú bòmúbòmú àti kò sínú àpẹ a mú ìsáwùrú a wá ààyè kó má jẹ́ ètò tóbi pọ̀ a kì bọnú bòmúbòmú òun náà dínú àpẹ gbogbo nǹkan yìí ẹ máa gbọ́ bá sì ṣe bí ṣe ń dínú àpẹ wọn ní sàlàyé bá sì sun sáàrin o a mú ọ̀pọ̀ lẹ́yìn ìgbà a mú tá a ti kó gbogbo nǹkan yìí sí inú àpẹ tán a mú ọ̀pọ̀ láàyè ẹ̀rọ láàyè ẹjẹ́ á wà nǹkan kan ká fi là á lẹ́nu ká wà nǹkan kan ká fi là á lẹ́nu tá a bá ti wá là á lẹ́nu ẹ mú iyọ̀ díẹ̀ ẹ dà sínú omi iyọ̀ díẹ̀ ẹ dà sínú omi omi tẹ wá dáhùn ẹ fa láhùn ẹ fa ọ̀pọ̀lọ́hùn ẹ fa lẹ́nu ẹ wá rọmi sí ẹ jẹ́ dáadáa kíkùn ọ̀dọ́ ṣe gbìngbì báyìí lẹ́yìn náà ẹ mú aláǹgbá ẹ ya ọ náà lẹ́nu bí ọba gbà kí ni syringe tá a máa ń lò ẹ fi fa omi yọ ẹ dà á sóò náà ẹ tẹ̀ sínú kíkùn tiẹ̀ náà kó lè bèbè. lódùmarè tẹ bá wa ti wá sí báńtán ẹ wá mú wọn lọ́tọ̀ọ̀tọ̀ kẹ wá mú aṣọ funfun kẹ fi wé wọn lọ́tọ̀ọ̀tọ̀ kẹ wá fi òwú dúdú àti funfun kẹ fi wé e. kẹ wá fi sí àárín bòmùbòmù kẹ ṣe aláǹgbá náà bẹ́ẹ̀ kẹ fi sáàárín bòmùbòmù yìí tẹ́ ẹ bá ti wá sí bẹ́ẹ̀ tán ìgbà lẹ́wàá sẹ́ wàá mú ewé àjíọ̀bálẹ̀ pẹ̀lú ewé ẹgẹlẹ ẹ wàá dàlẹ̀ tẹ́ ẹ bá ti dàlẹ̀ ẹja jò ẹja jò ẹja jò mo tún sọ ń gbàgẹ́tẹ̀ ẹja jò tó bá wá jó tán ẹja fi sí ọṣẹ èyí tó a bá lọ tó kún náà ń bẹ ẹja máa fẹ̀kọ́ tútù lóhun ẹ̀fọ́ tí lò ó wọn yìí fọtí gbígbóná lò ó èyí fi jíìn lò ó bẹ́ẹ̀ bá ti fi ẹ̀kọ lò ẹ fomi tútù lò ó ẹ má fi nǹkan gbígbóná lò ó bẹ́ẹ̀ bá ti fẹ̀kọ tútù lò ó ẹ lè bomi kẹ dà sẹ́nu kẹ ṣàdúrà sí i kẹ wá fi omi kẹ fi gbé e sàn ẹ má fi ọtí lò ó omi ẹ ọṣẹ ṣìrè tẹ ẹ bá fẹ́ wẹ̀ tẹ ẹ bá lomi tó gbóná ẹ má jò gbóná jù o ẹ má jò gbóná jù o omi tó lọ́wọ́rọ́ tàbomi tútù òní kẹfì wẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè tí ọ̀tá bá ń gbógun tì yín tẹ́ ẹ bá lo iṣẹ́ yìí tí ọba mọ̀ sọ́ra Olódùmarè ó máa pọnmi sí níkùn yóò máa dá nǹkan lẹ̀ sí lágọ̀ọ́ ara ẹja lọ gbìyànjú iṣẹ́ yìí mi fẹ́ sọ jù báyìí lọ lórí ẹ̀ Olódùmarè yóò fàṣẹ sí gbogbo ìgbà kí ìgbà tẹ́ bá mú iṣẹ́ yìí tẹ́ bá ṣe láṣẹ Èdùmàrè yóò ṣiṣẹ́ ìyanu fún yín á ṣiṣẹ́ ìṣẹ́gun fún yín á ṣiṣẹ́ ìdáǹdè nínú ìgbésí ayé yín yóò rí bẹ́ẹ̀ o ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ìdùnnú